awuzubilayi mina ṣetani rọjí bisimilayi rahman rahim ẹ káàsán ẹ kúrò lẹ́ka lẹ́yìn wà tẹ́ bá wọn èmi all by two ṣàlàfíà ni mo bá yín ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lẹ́nu yes ìgò ló bá dé torí ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni yìí ó nídìí ìgò la fi wọ ìgò lẹ́ni ṣàlàfíà lẹ́wà mm-hmm. ṣàlàfíà lẹ́wà okay that's nice that's nice ẹ jẹ́ ká wọ́ padà àwọn obìnrin àwọn obìnrin náà ti gbọ́n o ẹ̀yin kan mọ̀ sọ yéé kẹ̀ kí ni wọ́n ń sọ yéé kí n sọ fún yín èdè ti sọ fún yín àṣírí yín là sọ <laughs> àṣírí yín là sọ lórí ibi kí ni wọ́n sọ àwọn obìnrin ti gbọ́n nísìn wàláì àwọn ẹ̀yin kan mọ̀ sọ yéé pé kí ló dé táwọn obìnrin yẹn fi ń lo káyámátá ìdí mẹ́ta tó powerful làwọn obìnrin fi ń lo káyámátá ìdí mẹ́ta tó powerful la obìnrin fi nínú káyámátá ṣe hàn pé ní ọ̀wọ́ bíbà yìí ní ọ̀wọ́ bíbà yìí findings mi findings nípele nípele tí n bá ní kí n mọ tú fún yín kí n mọ tú fún yín lóríṣiríṣi voice nígbà tí mo jáde tí mo lọ ṣe bìjìké ṣe hàn pé ọ̀pọ̀lọpọ̀ wọn oníyàwó mẹ́rin ni wọn kò ṣe àwọn haúsá nìkan o àtàwọn yorùbá àtàwọn èdè míì oníyàwó mẹ́rin ni wọn àwọn ọkùnrin ní wọn ò ní time ẹ má jẹ́ ká sọ fún wọn bá a ṣe sọ yí pé ànábì mọ́sálà náà lè wà sálà ń sọ yí pé eh, foreplay foreplay mọ́ gun ìyàwó rẹ̀ bíi tẹran àwọn nǹkan ò ráyè wọn ò lè ṣe kí wọ́n tó ṣe ìyá làṣìṣì kí wọ́n tó ṣe ìyá jẹ̀mílù kí wọ́n tó ṣe ìyá ìṣá kí wọ́n wá sọ́dọ̀ ìyàwó kékeré wá sọ wípé foreplay rárá wọn ò fẹ́ ṣe ti àlùbọ́dì ni ti compulsory one tọ́nà ń sọ fún pé wọ́n fìyà jà ìwọ rẹ̀ èyí tí wọ́n ní kí wọ́n mọ̀wọ̀ ìyàwó rẹ̀ pẹ̀lú ẹran yẹn bí ẹ tẹ́ran yẹn gaskiya ọ̀pọ̀lọpọ̀ ń ṣe torí pé kí ni wọn ò ní time gbogbo kí ni wọn ò ní time mọ́ fọwọ́ kan mọ́ fọwọ́ ra mọ́ fọwọ́ wọn ò ti gbé tiwọn lura ní àwọn ọkùnrin wọ̀nyí this is ọ̀rọ̀ tí mo sọ yìí exclusive ni àṣírí ẹ bá ń gbọ́ àṣírí ńlá mo sọ fún yín wọn ò ti gbé tiwọn lura bámbàm wọn ò ti wà pa ṣóyè yín ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì wọn ò ti wo obìnrin olóbìnrin níta wọn ò ti wo òde oríṣiríṣi tọ́lọ̀ ní kí wọ́n mọ̀ sí gbogbo ìta làwọn kan ti ń dira pleasure tiwọn ìta ni wọ́n ti ń rí pleasure wọ́n ti ìta làwọn míì ti mọ́ wà rose tó yẹ ìta yàrá wọn ti mọ́ ń jí pépé àti ìta wọ́n wàá mú wọlé wọ́n ti lọ wá gbogbo ẹ̀ wọ́n ti dá gbogbo ẹ̀ jẹ́ tán bá wọlé báyìí kò sí sálámálẹ́kùn kankan kò sí sálámálẹ́kùn kankan wọ́n ti fọwọ́ gbá kàn fọwọ́ gbá ẹni kó tó mọ̀ báyìí ó ti rí wọn lórí rẹ̀ sóyí ẹ so àwọn obìnrin náà ti wá gbọ́n ìdí alákọ̀ọ́kọ́ tó fa káyámátá nìyẹn so àwọn obìnrin yẹn náà anytime ọkọ wọn wà ọkọ wọn wà ó wọn ti àwọn náà mú kíní yẹn kalẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ tàbí ọba kọ́ ẹ̀bà kóra yín dé ẹ̀yin ọkùnrin tẹ̀ mọ́ foreplay ṣe tẹ́bà kóra yín dé báyìí àwọn náà kò ní kò sí pé bóyá wọn struggle pẹ̀lú ẹ àbí bóyá ó dùn wọn rárá go on sàn ni ìgbà míì àwọn ọkùnrin míì nínú wọn mọ wọn dà pé àá ah, ah, ó tún ro ó ti ń ronú mi kalẹ̀ ẹlẹ̀ ni kò ronú ẹ̀ kalẹ̀ ẹlẹ̀ o iṣẹ́ káyà mátà ni iṣẹ́ káyà mátà ni èmi ò dẹ̀ wá blame àwọn obìnrin wọ̀nyẹn ṣé ti gbọ́ èmi ò blame wọn torí pé èwo ni àbúrò mọ́ gun obìnrin bíi tẹran ẹ ó kàn gun ó ẹ kàn gun obìnrin ẹ kàn gun làwọn náà fi lọ́wọ́ aṣọ yìí pé wá kò sí ní tó jọ mọ́ pa mọ́ ya mí mọ́ ya mí èwo ni kinní èwo ni ká mọ̀ jẹ́ kí ní bí ẹni jésù because tó bá sí gbogbo nǹkan tá à ń pè ní foreplay yẹn bí ẹni jésù ni kò sí pé wọ́n fọwọ́ pààyàn àmọ́ tó bá ti lè gbé kinní káyámátà ẹ̀ sára inú wọn gómọ dùn kalẹ̀ lẹ̀ ni ara wọn gómọ ṣe tíún tíún tíún tíún kó tó di pé wàlájì dé òwò ọgàn aláàjì ò ní ṣe wàhálà ò ní ṣe kíni ẹ ní ṣe wàhálà ìdí mi tí àwọn míì mọ sọ wípé ẹ abẹ́ obìnrin kan ó tutù abẹ́ obìnrin kan fún abẹ́ obìnrin kan ò fún ìdí nìyẹn obìnrin tó bá wá lo káyámátá nu wọn ẹ̀ẹ́rì oníwà di pé aláàjò wà sọ́rọ́gù sọ́rọ́gù sọ́rọ́gù ó wà sọ yìí pé ah eléyìí ìdí rẹ̀ fún ọmọ ọlọ́mọ tó fẹ́ kó pa ń kó ṣeun léṣe á ti lo káyámátá fún ọ ibẹ̀ ó ti rẹ kì í ṣe pé òun náà jèrè fún o kò fẹ́ wàhálà mọ́ ni kò fẹ́ wàhálà kò fẹ́ wàhálà pains wọn ò fẹ́ pains mọ́ so ìwọ tó bá ti mọ̀ pé o fẹ́ o fẹ́ mọ enjoy pé kẹ o fẹ́ kó mọ wáyín pọ̀ kó tight ìwọ náà mọ bí wọ́n ṣe máa ń ṣe foreplay tí wọ́n ní kẹ́ ẹ ṣe yẹn ẹ mọ̀ mọ̀ wá obìnrin bíi tẹran ẹ mọ̀ mọ̀ ṣe kíni ẹ mọ̀ mọ̀ wá obìnrin bíi tẹran so àwọn obìnrin náà wọ́n ti lọ advance ẹ mọ̀ ẹ mọ̀ wá ẹ mọ̀ wá ẹ mọ̀ wá gragra gragra to the answer àwọn náà sì ti lọ bá yín wá quick quick quick to the answer tó yẹ yín àwọn ọkùnrin míì bí wọn ò bá mọ̀ tí mọ̀ ṣe bíi ti screw kọmọdún kàkàkàkàkàkàkà kí ló dé sógun láyé ni kọmọdún kàkàkàkàkàkà sógun láyé ni before gíláàsì <laughs> tí mo wọlé ni ó jẹ́ kí ọ̀rọ̀ yẹn lọ smoothly ṣá gíláàsì <laughs> ìnẹ́nẹ́ <laughs> wow wow well that's nice ẹ tó gun láyé ni tí o bá ti dàbí àwọn yes yes exclusive mo sọ yìí mo ń teach ni tó o bá ti mọ dúbi screw tí o bá ti mọ dúsù kàkàkàkàkàkà ẹ ẹ ń bá ẹ ìyàwó yín lè bá ṣe àṣepọ̀ wa alálùbáríkà o àmọ́ tẹ́ ẹ bá ti mọ gbọ́ kàkàkàkàkàkà inú àwọn ọkùnrin mi ò dùn ṣé ẹ fẹ́ pa obìnrin ni so àwọn obìnrin yẹn náà àwọn náà ò fẹ́ wàhálà àwọn náà ti lọ sáré lọ́sọ́ kínní wọ́n ti lè gbé kínní ẹ̀ nira so ọkùnrin tó bá fẹ́ ó fẹ́ kí abẹ́ kó fẹ́ kí ìyàwó rẹ̀ kó gbádùn ẹ̀ dáadáa kí ó wú kó tutù dáadáa àwọn ọkùnrin mi wọ́n mọ appreciate irú kan bẹ́ẹ̀ yẹn ọkùnrin tó bá ti jẹ́ pé ó ní okun ńlá something like that abẹ́ obìnrin tí abẹ́ ìyàwó rẹ̀ bá tutù ṣe hàn pé ara ara enjoyment náà ni fún àwọn méjèèjì kò ní sí wàhálà kò ní sí pains kò ní sí tears kò bá jẹ́ àlàyé then again number second point wọ́n fi mọ́ lo kíní yẹn again ó ní pé tí obìnrin kan bá ti ń lò nínú wọn ká ní ọkùnrin níyàwó méjì ń sìn kí obìnrin kan wá mọ́ lo káyámátá nínú wọn tí kejì ò lò tí aláàjì bá lọ bá èyí tó ń lo káyámátá yẹn so yẹ yín ó gbádùn ara rẹ̀ tó bá wá lọ bá èyí tó lo káyámátà yẹn ó dàbí ẹni pé ó ń jẹṣu lásán àwọn amọ̀ fi wò pé ah bẹ́ẹ̀ ti ìyá alágbájá ṣe wá dùn ó ṣe wá lómi lábẹ́jú ẹ̀ lọ́wọ́ ṣe wá gbẹ̀gbẹ̀ ọ̀yà báyìí àwọn ọkùnrin míì wọ́n máa ń rí notice bẹ́ẹ̀ káwọn tó bá láìkì kí obìnrin mọ sábà mọ juicy kó mọ juicy lábẹ́ àwọn èèpèlé àwọn èèpèlé omi juice làwọn máa ń pè juice juice abẹ́ tó yẹ yín àwọn obìnrin juice tó àwọn ọkùnrin míì láìkí obìnrin mọ ṣe juice lábẹ́ bẹ́ẹ̀ yẹn sweet juice so anyway, so another one so at the third point tí àwọn èèyàn míì fi máa ń lò ó ni pé wọ́n fẹ́ match up pẹ̀lú ọkọ wọn ọkùnrin tó bá jẹ́ pé ó láìkí ìbásùn púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ tí obìnrin bá sì rí pé káwọn ò fẹ́ràn kíní ọkàn wọn ò sí bẹ̀ so tó bá ti gbé àwọn kíní ìlura òun náà ọkàn rẹ̀ máa máa fà sí i dáadáa bí irú èyí tí àwa náà ń ta ọkàn rẹ̀ máa máa fà sínú rẹ̀ máa máa dùn pẹ̀lú ọkọ ẹ̀ so that those are the major points tí àwọn èèyàn fi ń lò then ìmíì dẹ̀ wà nínú àwọn kaya matter tó yẹ pé ó ń help eh, fertility ṣó yẹ yín ó ń help fertility tó bá jẹ́ pé èèyàn tó bá wà difficult láti lóyún àwọn ìmíì nínú àwọn kaya matter yẹn ó ń help kí obìnrin tètè ṣe kíni kó ètè lóyún sharp sharp ṣó yẹ yín bẹ́ẹ̀ so kò bá jẹ́ àlàyé so èmi ọ̀rọ̀ mi ò jù báyìí lọ pé nínú mo ti draw video kan pé gbogbo bá yìí tàǹtà ti black seed strength mo pè ní manpower àti àdódùn mo pè ní àdùnyìngbàyìngbà ó sì ń jà ràyìnràyìn so o lè kàn sí mi tó bá fẹ́ mo ti sọ fún yín pé wà àwọn tó bá wò fẹ́ bígá bígá bígá wọn yẹn so yẹ yín ìwọ tó bá ti ìwọ tó bá ní tó bá fẹ́ bígá wọn iye tó máa gbé dọ́dọ̀ ẹ̀ àzà ní nàìjíríà wà yìí gbogbo ẹ̀ inclusive tó bá gbé bigger one ìwọ tó bá dẹ̀ fẹ́ smaller pack bí èyí tí mo ti ṣò yẹn iye tó máa gbé dọ́dọ̀ ẹ̀ ní nàìjíríà wa yìí èmi ò sọ ti àwọn òkè òkun o òkè òkun mo ti sọ fún yín pé títí yín double double ló máa jẹ́ nítorí delivery cost ẹ̀ tó so ìwọ tó bá fẹ́ ìwọ tó bá fẹ́ nípa nípa health yín ni àti nípa bíbá sùn ọkọ àtìyàwó fún long lasting kí because oúnjẹ ìgbádùn mélòó ló wà ṣe rí ìgbádùn ẹnu yìí àti ìgbádùn ìsàlẹ̀ period nǹkan tá a wáyé wá ṣe náà nìyẹn alhamdulilayi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àtúnwá àtúnwá ṣe lásán ọlọ́run fún wa ní ìgbádùn yẹn kò ṣe pé ká ṣe lásán o ó tún wá fún wa pé kíkí ni èrè tún wá wà ń bẹ̀ èrè tó wà ń bẹ̀ ni pé ọmọ alálùbáríkà ọmọ aláyọ̀ ó tún wá jáde láti bẹ̀ alhamdulilayi kẹsìrì adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run pé àṣe ó fún wa kò dẹ̀ àṣe lásán ẹ̀ ní ṣe lásán yìí tèmi ẹ ní ṣe kíni ẹ ní ṣe lásán ẹ ní dóyàwó yín lásán èrè ó jáde ń bẹ inshallah so mo fi yín kalẹ̀ on this note pé ẹ̀yin ọkùnrin ẹ nífẹ̀ẹ́ ìyàwó yín ìwọ ìyàwó ẹ nífẹ̀ẹ́ ọkọ gbígbàdúrà ni ìwọ tó bá ti nífẹ̀ẹ́ ìyàwó rẹ àdúrà rẹ ò lè gbà o ìwọ ìyàwó tó nífẹ̀ẹ́ ọkọ rẹ àdúrà rẹ ò lè gbà that is the truth learn to love learn to love that is all bye for now.